إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أدى الأمانة وبلغ لأمة ونصح لأمة وتركها على المهجة البيضاء ليلها كنهارها لا يزيد عنها إلا هالك فيا عباد الله الأفاضل السلام عليكم ورحمة الله وبركاته السلام ورحمة الله وبركاته أدفع فقط ورمت نعم الإله على العباد كثيرة àwọn àdé tàbí gbọ́dọ̀ tó pẹ́ fọ́lọ́run ara rẹ̀ náà ni pé àwọn ìkẹ́ àǹfààní àti ìdára ilé ìtọ́lọ́run bá ṣe fún wa ó pọ̀ ọlẹ̀lẹ̀ ìbá ti kẹ́ ọ̀kan nínú àwọn ìkẹ́ tọ́lọ́run ṣe fún wa náà ni Bílí Halibà kọ́bọ̀ wájẹ̀lẹ̀ ṣayá ti àmìnà Bílí Halibà kọ́bọ̀ wájẹ̀lẹ̀ ṣayá ti àmìnà Wípé ọlọ́run bá ṣe àwọn oríṣiríṣi àwọn àgbà ńlá àgbákò ìbànújẹ́ ó pọ̀ tọ́lọ́ máa mọ́ ọmọ òfin ránṣẹ́ sáwùjọ. Fọ́hámẹ́dì ìlàáhàká, fọ́hámẹ́dì ìlàáhàká, bókíra táwà àjíyàtà ọba tí ó wájẹ́ kí kankan nínú àwọn Yorùbá ní jẹ́ náà ṣẹlẹ̀ sí wa fọ́hámẹ́dì tẹ́tẹ̀ yóò fi ní wá lè wáyé àdúpẹ́ o fọ́hámẹ́dì ìlàáhàká bókíra táwà àjíyàtà ọlọ́pọ̀ wá wọlá pé àdúpẹ́ yìí bá ṣe bẹ̀rẹ̀ pẹ̀lú pé àmọ́ lóore pé aláǹfààní àti rétò yìí bẹ̀rẹ̀ lónìí afẹ́lẹ́ yẹn ṣàkàfọ́lọ́ ọlọ́pàá dúpẹ́. kama kójá kí bíbẹ̀rẹ̀ wa yìí kójá kí píparí ẹ̀ náà nínú jí lọ. Àtọ́rọ̀ alékún aláwọ̀ fún anára Muhammad sallallahu alaihi wasallam. Àbí aláwọ̀ fún àwọn sàhábà alékún yọ inú rẹ̀ kó bá ṣe fún wa. Àwọn òbí tàtàrà wọn jáde tí wọ́n ti lọ tí wọ́n sin ọlọ́run bá kú. Àwọn òbí méjèèjì ti ní náà tí wọ́n ti padà sọ́dọ̀ ọlọ́run. Àbí aláwọ̀ kó má Àmín. Tí a bá wà ní orò jókòó báyìí tí ò bá rántí àwọn tí yẹ kó rántí ṣàdúrà fún èèyàn búkú nìyẹn. Ó ṣàbòsí. Dọ̀rọ̀jí ìkà máa dọ̀rọ̀jẹ́ líkùrúnù wà pàìlàhún. Àwọn táà ń rí táà ń dárúkọ ìyàwó ti lọ. Dọ̀rọ̀jí ìkà máa dọ̀rọ̀jẹ́ líkùrúnù wà pàìlàhún. Ọ̀gá غير مخلد ما ظلم والمرء غير مخلد إن أدعو الله kò parí sọ́rọ̀ títí wọn àwátá kò náà ń lọ ńgbà kan. wọ́n ni máa rọ̀ bẹ́ẹ̀ rọ̀ fàlàdé. àwọn náà ní ti sáyé bẹ́ẹ̀ bá ti gbọ́dọ̀ ọ̀ràn àwọn tí wọ́n ti lọ kára. ká ní pé torí pé ètò ti pọ̀ lẹ̀ àbáwọn náà tún ṣe níbi tá a ti ń lọ kámà wá kí àwọn tó yẹ ká kí àwọn mi ajùmọ̀mí nínú láti gbé kíkì mi látorí ẹni tí ó jẹ́ ààrẹ wa lórílẹ̀-èdè yìí tí wọ́n tẹ̀kó lọ sójú wa lábújá bàbá wa Bọ́lá Ahmed Tinubu Báwa ṣe ti mèkó láti tí rí ọwọ́ wọn láti ti pẹ́ ti pẹ́ àtúnwọlé ní àtúrẹ pé ẹ̀yí yóò ti bàjẹ́. Àwọn tí wọ́n fẹ̀ ilẹ̀ fún ọbẹ̀ ìjẹ́ àwọn náà tó ṣe ń gbà tí wọ́n fi wà ń bẹ̀ ń gbà yìí. Ojúṣe àwa Mùsùlùmí ni ká ṣàdúà fún wọn, kádẹ̀ tí ó tì wọ́n. Ẹlẹ́ni ẹ̀tọ́ wa sí wọn ní pápá jùlọ ìgbègbè yàn bá tẹ̀ láwọn òfẹ́ kún bàbá yìí lọ́wọ́ kò ṣe bí ẹ̀yìn èkó wọ́lá ìmọ̀ àìta àkọ́ọ̀ká fápọ̀ kánì kan láyé tó gbé ga jù ẹ lọ. Wọ́n lẹ́ni ìrọ̀ àìsà àkàn káfọ́ àkọ́kà ní àìmọ̀ kan. Ipò ló fi jù ẹ lọ ní, owó ló fi jù ẹ lọ ní, ìmọ̀ ló fi jù ẹ lọ ní, ìjẹ́ ní. Ọmọ yóò ń kọ́ lọ ní kẹ́nìkan fi jù ẹ lọ láyé. Fọ́sẹ̀ sì lè máa ń ní hádà pàdọ́

ló ń bùkátà sí ìkúnlọ́wọ́ àwọn tán wà lẹ́yìn anábíwá ayínsá alẹ́sọ́látọ̀sọ́lá ilé tí àwọn kìrìsẹ́nì pè ní jísọ́ ó bèèrè lọ́wọ́ àwọn hawari yóò lọ ni man ansari ila Allah man ansari ila Allah ni kọ́lẹ̀ hawari zina na hannu ansarullah anábìnrin bá bèèrè pé àwọn wọn ni wọ́n fẹ́ kún mi lọ́wọ́ ló fẹ́ dúró tì ní tó pé kí kan ò lè dágbó ṣe kò ṣe dá ṣe tó ń ti pọ́lọ̀ àbálọ́ran kàmáà قال عيسى بن مريم للحواريين من انصاري الى الله ولكن يقولون ان الله الله يقولون ان الله يقولون الله يقولون ان الله يقولون ان الله يقولون ان الله

continuity wà lẹ́kọ̀ọ́ ọlọ́májọ́ bàjẹ́ láíláí pẹ̀lú gbọ́ ọlọ́run àwọn àgbà tí wọ́n máa ní ẹ̀kọ́ ní bàjẹ́ ẹ̀mí wá ní kọ́ ọlọ́májọ́ bàjẹ́ ní kẹ́ máa fi parí ẹ̀ ó bàjẹ́ tí yẹn ń fẹ́ jọ bí bàtà ń fẹ́ ríra wa pé kò sí ẹ̀lẹ̀ bàjẹ́ ni ẹ̀kọ́ ní bàjẹ́ ọlọ́májọ́ bàjẹ́ o gbogbo ibi tó ní kálukú wa náà ti ṣàn bàjẹ́ o. mo kí alága wa ní ọjọ́ lókó gọ́ọ̀mẹ̀ntì bí. sàlámù aláìkùm sunnatun nabawiyyatun. wọ́n fi kí wọ́n kí gbogbo ẹ̀yin bàbá wa ní gbogbo ibi tí ẹ ti dé bí lónìí. sàlámù aláìkùm. mo

ìdẹ́bi pé ìtò jẹ́ àjì náà ní pé kó tò látọ̀dà wa ọ̀fà tó bá ti títẹ̀ láàdé wọn bá ti wáyé látọ̀dọ̀ títí wa ẹni wá gbọ́rọ̀ láti lè bá wa tá gbọ́ wà tó sọ̀rọ̀ ẹni tìbí náà wá dùn pé ọ̀sẹ̀ tètè pé kọlọ̀kú gbà lẹ́sùn fún wa ìdílé mùsùlùmí káwọnú ìdánilẹ́kọ̀ọ́ wa báwo ló ṣe yẹ kó rí báwo ló ṣe rí lónìí kí ni ìrètí wa fún bí ìdílé àwọn mùsùlùmí ṣe ń rí lónìí pẹ̀lú bó ṣe máa padà wá dà lọ́la ẹ̀ríkọ́ mo ti gègé yẹn mo wá fẹ́ gbọ́n yẹbẹ́yẹbẹ́ àkọ́kọ́ náà nínú tí gbọ́dọ̀ mọ̀ ọ náà ni pé ìdílé ni gbogbo ohun tó ń jẹ́ àwùjọ yìí ti bẹ̀rẹ̀ ìdílé táwùjọ ti wá bẹ̀rẹ̀ yìí ó gbọ́dọ̀ nítumọ̀ ìdílé yẹn gbọ́dọ̀ dá ìdílé yẹn gbọ́dọ̀ gbádùn tí ìdílé bá ti ní problem gbogbo àwùjọ náà ti ní problem wallahu ja'ala lakum ó bá sáwà láwùjọ yìí àwọ̀bọ́ inú ìdílé kan láti jáde. wọ́n mọ́ ọ̀gbìn jàmọ́lẹ̀ mi bèèrè kan lè jẹ́ káyà balẹ̀ káyà àwọn ará àwùjọ náà balẹ̀. kọ̀ọ̀kan kékeré kọ̀ọ̀kan máa pòdúsù tó máa jẹ́ káwùjọ lálàáfíà ní tọ́lá wọn bá sọ fún wa nínú ìsìlámù ti wà nìyẹn nínú àkùránì ti wà nìyẹn ṣùgbọ́n lónìí obìnrin lọ́kàn jẹ́ ìpé ó fẹ́ jẹ́ ìdàkejì ń tọ́lọ̀ ọba sọ fún wa kó ní ṣàǹsábà ṣùgbọ́n kí ló fà tó fi wá rí bẹ́ẹ̀ kásáré mẹ́nu bá ní ṣókí báwo ló wá ti yẹ kó ka mẹ́nu bèèrè yẹn náà àkọ́kọ́ ń tó fà á dílé fi ní ìṣù lónìí òun ni tẹ́rìkù ìpàpìlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ dílé ti fa ìpìlẹ̀ bó ṣe yẹ kí dílé mùsùlùmí. wà lè bí ìtùlá yóò bí tàná على عمدي ولا عماد إذا لم ترزمتات ولا عماد إذا لم ترزمتات على سؤال البيت لا يبسنا إلا على عمدي أولا فكي إلي تقوم kó jẹ́ ẹni táwọn ọmọ náà àtọmọ tó tó ń bọ̀ lọ́la máa rí lò afẹ́kílẹ̀ ẹ̀ là. àìbí ìtùlá bí ìtànà. ìmọ̀lẹ́ ò lè ìlà àlà àmọ́tì bíríìjì tí wọ́n kàn Ìlà àlà àmàdí. Àbí táwọn tí wọ́n kó sàlẹ̀ kí orí rẹ̀ lé àbí kí gbogbo ẹ̀ tí ó dé ní mọ́jẹ́. Wàlá àìmáàdà Àwọn afẹ́ padà sísàlẹ̀ yẹ láti lè fi rìkọ̀ǹtọ́ọ̀tì ìdílé Mùsùlùmí lẹ́yìn lẹ́yìn káwá sọ àwọn tó tún jẹ́ èsì díẹ̀ ní ṣókí lórí ẹ̀ kádẹ̀ tí àwọn ìjọba wa kọ́nà tó bàbá ọlọ́rẹ̀ ní wọn ọba tó bọ̀ kún wọn lọ́wọ́ ìtókàn wa ìdílé ìtókàn wọn náà kọ́nà kó jẹ́ fún kálukú wà lè mójútó alákọ̀ọ́kọ́ nínú ẹ̀ wọn náà ni gbígbàgbé báwo la ṣe fẹ́ ṣe ètò ìdílé mùsùlùmí pẹ̀lú mímàlákólé kan sí Al-Qur'an àti hadith Ànábì sallallahu alaihi wasallam ilé yẹn wò lè tó káwa mùsùlùmí padà sí pìlẹ̀ kí ni ọlọ́run bá fi bá wa bíìdì ilé wa kí ló fi bá wa bíìdì ẹbí wa kí ló fi bíìdì àwọn tànà tó fi lẹ́yìn dáadáa tọ́pọ̀lọpọ̀ àwọn tá a jókòó lónìí táwa náà rántí àwọn bàbá wa àtàwọn ọ̀yá wa tí wọ́n rè wá lánàá nínú ilé ẹ̀sìn tá a mọ bí àwọn bàbá yà àtàwọn ọ̀yá ẹ̀ rí táwa fi nírò opportunity táwa rí lónìí al-aqidatu ìfi àgbọ́yé àjẹ́ ọkàn láàmù tó yanjú ìfèrè ọmọ gbogbo àtàjẹ́ bàbá ń bí lónìí ṣe àmójú tẹ́sì àwọn ọmọ wa mọ́ ṣó kàn wá ìwé pàtàkì bẹ́ẹ̀ ni ààrẹ gbọ́dọ̀ fọ́ ọ̀rọ̀ sẹ́yìn òpò náà tẹ̀lẹ́ni tó bá sọ pé kí ni ìtìlábẹ́bì lè ṣe ó sí ṣùgbọ́n tó wà ń bẹ̀ ni pé bá ṣe ń jẹ́ káàmọ́ wá ká ẹjá fún ọ ní ẹ̀kọ́ ẹ̀sùn láti dé foundation fún wọn ẹjá kọ́ tún fẹ̀kọ́ ẹ̀sùn ti bọ́ ṣe ń bá lọ yẹn náà bọ́ ṣe ń fẹ̀kọ́ rí lọ ká máa mọ́nítọ̀ pẹ̀lẹ́kọ́ ẹ̀sùn ọ̀pọ̀lọpọ̀ bí lónìí kò sí àdáàbò fáwọn ọmọ wọn mọ́ àwọn ẹ̀kọ́ ìwà ẹni tó wá léèrè ṣùgbọ́n kí ló fà sí òfin sí kí ló sàbírí ọmọlúwàbí lára ọ̀pọ̀lọpọ̀ ọmọ má kí ló lọ́pọ̀lọpọ̀ ọmọ mùsùlùmí tí ò fi hàn bí ọmọ mùsùlùmí má inú ilé náà ló ti wọ́wá. àmọ́ kí tún mi ṣe ń gajá

ìdí kọ̀ọ̀lá lè bá ní láti kó ti súnmá tó náà rí pàgbá dídé ọmọ yóò jẹ́ pílẹ̀ ìdí kọ̀ọ̀lá lè bá ní ọlọ́ni yàkó wa ń sọ fún ọmọ rẹ̀ wípé wọ́n ní kílẹ̀ máa máa jọ́sìn fún pàtí ìbá sí mọ́ kílẹ̀ fẹ́ máa ṣe ẹ̀yin bàbá wa lónìí ẹ̀yin yàwá lónìí ṣáà ń béèrè nípa ẹ̀sìn àwọn ọmọ wa bọ́ ṣe wà ní institution káàkiri tọ́bá wálé wọ́n disguise nígbà tí wọ́n ṣe ìsìláàmù lọ ìmínú wọn ti darapọ̀ mẹ́gbẹ́ òkùnkùn ìmínú wọn ṣe ìsìláàmù ma ọ̀nà ẹ̀tìtì ìmínú wọn gọ́jẹ̀ ti dọmọ olóṣó ìmí ti ṣe yahoo lọ ẹ̀yìn adẹ́ ẹ̀rí fóònù tó ń lò ẹ̀rí láti tó ń lè ẹ̀rí kó jù ń tẹ̀ ń fún lọ máa èèwọ̀ ni kọ́lọ̀ ń kẹ́ òbí kó dẹ̀ fọ́ láyé tọ́ ọmọ ṣùgbọ́n kó má bà ọmọ jẹ́ kó má bà yọ ọmọ jẹ́ kó má jẹ́ kó mọ́ yàyọ̀ kọ̀rọ̀ kó má jẹ́ kó mọ́ lu àwọn ìṣẹ́mí kan ní àwọn bàbá wa lò lánàá wọ́n fara dán tó pọ̀ kì í dẹ̀ ṣe pàkiri tí wọ́n náà bù ṣùgbọ́n wọ́n jẹ́ ayé alákátá tọ́pọ̀lọpọ̀ obi ń jẹ lónìí tó wá mú kọmọ náà wá rò pé mo gbọ́dọ̀ jẹ́ jù bàbá yìí lọ. máa ta'buduna min ba'di. ẹ àgbàlagbà ilẹ̀ yìí ń program báyìí dání ó yẹ máa ronú pé báwo lọ láti fẹ́ rí. kí àwọn ọmọ tí táwọn bá padà dàgbà dé kó ní gbogbo ibi tó ní kálukú wà lókè lọ́hùn-ún àwọn eléyìí náà máa àbí gbọ́ àbí títà àti bẹ́ẹ̀ lọ náà máa lù àbẹ́lẹ̀ náà máa mú ó yẹ kẹ́ bèèrè sí ronú pé irú lágbọ́mọ̀ yìí níbi ó ní kí lẹ́fẹ́ máa ṣe sí ìbá sí máa kan ló ọ́dẹ̀ ń dábà bá ọlọ́run rí kí náàbùdó ìlàáháká anídájú ẹ fọkàn balẹ̀ náàbùdó ìlàáháká àní ṣe tí wa lọ́tọ̀ àníjọ máa lè náàbùdó ìlàáháká ó yẹ kí ẹkún máa pọ̀ bí táwọn ọmọ rẹ̀ bá ti ń tó wá pàtàkì lẹ́ẹ̀lẹ́ ni pé after mo ti lọ sí in fact master kejì ló ń ṣe lọ́wọ́ yẹn mo dẹ̀ promise pé mo ti wà pẹ̀lú ẹ̀ ọmọ yẹn màlúwà láṣẹ inna lillahi wa ń ń bá lọ tó lọ ní ó da ẹ̀yìn ó ti bàjẹ́. Ìfẹ́ kọ́lá lè bà ní ìmá tààbùdú na mi bà dí ìkọlù na àbùdó ìlànà kàá ọ̀nà ọdẹ́ ń dáa wípé ọlọ́run ọmọ ń dáa nǹkan ọlọ́run yìí lámọ́ máa sùn dáde wa. wọ́n ìlànà àbá ìkà. àti ọlọ́run bá àwọn bàbá ìfẹ́yìn náà ń ọba kan ṣoṣo yẹn náà ni. ìbírànjì ọlọ́run ọlọ́run ọba tí anábì Ismail

ògo Islam nínú ilé wa ìyẹn àkọ́kọ́ ìpìlẹ̀ ìyẹn ẹlẹ́ tó tẹ̀lé lẹ́yìn tí Islam bá ti yí ọmọ àwọn kọ́kọ́ wà lábẹ́ ṣẹ̀rẹ́ Islam yìí ta gbọ́dọ̀ fi kọ́ ọmọ wa nínú ilé tí nǹkan yìí bá ti yí ọmọ wa dáadáa a ní problem gbogbo bí yóò jọ ọba dé láyé ẹjẹ́ fún wa ní pọ́ǹtì bí a bí mẹ́rin péré lórí eléyìn àkọ́kọ́ lọ́ṣọ́ mọ́ yí lẹ́kọ̀ọ́ ẹ̀sìn débi pó gbọ́dọ̀ mọ́ ń tà ń pè ní àlàáwọ̀rọ̀ ìhòhò mo fẹ́ mẹ́ṣàn ìkan nínú àwọn general disease àwọn àjàkálẹ̀ àrùn tó wà láwùjọ wa lónìí tí àwọn ọmọ wa táwa mùsùlùmí ń bí tà ń tọ́ lé ní tí mọ́ ń tà ń pè ní ìhòhò ìhòhò àwọn tìtìínà tí wọ́n mọ̀ ọ́ ṣọmọ táwọn gbọ́dọ̀ rí lára yà àti gbọdọ gbọ́dọ̀ rí ṣọmọ àti tẹ́lù ní gbọ́dọ̀ rí lára títí wọn gan ayàlù ọlọ́run sọ fún ṣọ́tù náà ó jẹ́ ká mọ̀ fún àkókò mẹ́ta kan bẹ̀ àwọn ọmọ wa láti kékeré àtàwọn ọmọ tí wọ́n ń gbé lọ́dọ̀ wa tí wọ́n ọmọ lẹ́bínà àmànú. Ọlọ́run ni mo pẹ̀lú ìgbàgbọ́ òdodo. Ìyẹ́sàmbí kúmú lẹ́bínà màlàkàtí àìmànú kan. Ọlọ́run ní àwọn tí wọ́n wà lábẹ́ yín Láwọn tó ń sọ́lọ̀ wọn ní kẹ́nu yín ká tẹ̀ kọ̀ntró tẹ̀ fún ní jíjẹ mímu. Yálà àwọn ọmọ yín ni, àbá àwọn ọmọ tẹ̀ àbá àwọn tó ń ọmọ ọ̀dọ̀ kùn. Kí lọ́nà ọba ní kan ṣe? Liyastaqdirkum. Ọlọ́run ní kí wọ́n gba permission tó bá fẹ́ wọlé wá báyìí nínú yàrá. Wallazina lam yadkhulul uluma minkum thalatha Ṣé ọ̀lọ́ àbẹ̀rẹ̀ ṣàyà kó mọ́ wà? Àlábẹ̀ẹ́ ní kí àwọn ọmọ tí wọ́n ń gbé lọ́dọ̀ wa

àsìkò òwòwò níwọ̀n àwọn àsìkò yẹn jẹ́ fún yín. mi ò kọ́ délé ìsọ̀lá ti lè fàjì rẹ̀. tẹ bá wà nínú yàrá yín tẹ ń sùn tẹ bá fẹ́ kọ́ ikú àwọn ọmọ mo dẹ̀ ní fún tí mo fẹ́ pàdé àdébẹ̀ máa sọ sí i. tẹ fi kọ́ àmọ́ pé sí mi báyìí tí ìjáde wá kí sọ̀rọ̀ àti tóbi má kàn jáwọ́ yàrá mi. torí ńgbà tí yàn wà nínú ilé tí yàn sùn lọ́wọ́ ó

وحين تدعون ثيابكم من الظهيرة وحين تدعون ثيابكم من الظهيرة ọlọ́run ní àtìgbà tẹ́ tí ń bọ́ ṣọ́lẹ̀ tẹ́ fẹ́ relax lọ́sàn-án tẹ́fẹ́ sọpọ̀ ìlú lánìyàn ẹ̀tì ṣiṣẹ́ lọ ẹdẹ́ ní ẹ̀yìn bó ìsọ́látù zoo ẹwà ní kẹ́ relax nínú ilé ẹwà bọ́ ṣọ́lẹ̀ kó tó ti pápí tó ọlọ́run ní nígbà yẹn náà ẹgbẹ́ gbọ́dọ̀ ti sọ tàdà ọ̀nà fìyà àbàkù tẹ́ẹ̀

àwọn ọmọ yìí ọ̀lẹ́tọ́ àti já wọlé àbí kọ́kàn lẹ̀kùn kọ́kọ́ ìrìnlá mọ́mí ṣe kí wọlé dáàdì ṣe kí wọlé tí ẹ̀ bá ti ní kó wọlé kò gbọ́dọ̀ wọlé Fàlátù àwòrán kí lákùn. kọ́ àwọn ọmọ tó ń gbé pẹ̀lú yíò. Ẹbí kọ́ àwọn ọmọ ọ̀pọ̀lọpọ̀ òbí lónìí ẹ wá jókòó ní títí rùn ẹ wo news kankan lọ́wọ́ ní kitchen ń dáná ẹ wá aṣọ gbogbo àwọn ọmọ tó ń gbé pẹ̀lú àwọn ọmọ tó wá jẹ́ lọ́dọ̀ yín wa

يجددن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها Ààlé àti mẹ́ṣàn ilé yẹn náà ṣókí. Bákan náà mẹ́ tó pàtàkì, ọ̀pọ̀lọpọ̀ ọmọ Mùsùlùmí lónìí nínú tó pàtàkì tí ó yẹ káwa bàbá wa àti ya wa padà sí nípìnlẹ̀ kábìrì àwọn ọmọ wa àwọn ẹ̀kọ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ya ń ké wọ́n kàwé wọ́lá ìwọ̀n lẹ́kọ̀ọ́ kò sí ádàbù rárá ó dẹ̀ bá nínú jẹ́ kò ní nílé débi tó fi ẹ̀rí ló wà lọ́wọ́ ẹ̀ kò ọmọlúwàbí lára ẹ̀ kò mọ́kọ́ kò mọ bọ́ ṣe ń bẹ̀rẹ̀ tí ó bá jù ní lọ́lẹ́nu iṣẹ́ ṣe kò mọ bí yàn ṣe ṣe sálejò kò lápọ́nlé ẹ̀ lọ́wọ́ àlejò wọlé ẹgbẹ́ ẹsìn kọ́kọ́ fi kọ tó bá ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lákọ̀ọ́kọ́ kò ẹ̀sùn ní sọ fúnlẹ̀ kejì mọ́ bá àlejò ṣe ń dé báyìí ó ti ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọmọ lónìí Ah, ó yẹ kẹ́rù ń bà bàbá ìròrí àwọn wọ́n ti gbé orílẹ̀-èdè wa wá káwa bó ṣe máa dúró kòkòrò lébà bẹ́ẹ̀ lórí nìyí tó ma máa bá wọn sọ̀rọ̀ tó ma máa wojú wọn awò tó jà bàbá wá wò kódà tó ń bá bí a máa sẹ́lú kodò ní tọ́mà táàmù pé kí ní nínú ẹ̀kọ́ ẹ̀sìn ni ẹwà ń bọ́ mẹ́ sọ̀rọ̀ wọn fọwọ́ sí náà kan sí mọ́mí ẹgbà pẹ̀lú ọwọ́ sí left hand ó wà ní dípúlọ̀ ṣẹ̀dá ìsìláàmù takò nínú àwọn tó jẹ́ mọ̀kìlú ká máa fọwọ́ sí fún ní nǹkan àbí ká fọwọ́ sí gbà nǹkan lọ́wọ́ ẹni ṣẹ̀dá ìsìláàmù takò àṣà alẹ́ Yorùbá náà takò kílẹ̀ tẹ́yìn bàbá wa àtẹ́yìn yá wa lónìí

ṣe ọmọ girama ọmọ ọ̀dọ́ lẹ́gbà fún wọn ẹ̀kàn pẹ́ nìkan kó máa lọ tọ́jú máa wọ́n mi kó máa tọ́jú dájì ẹ̀yìn náà tọ́jú wọn kọ́mọ náà lè mọ́bí jẹ́ tọ́jú yín nígbàtẹ́ ẹ̀nà bá dàgbà tó lásìkò sáwà yìí táa fi ń ronú báwọn lọ́la wá ṣe fẹ́ rí kó yí àwọn wa pé gbogbo ń ta ní gbogbo ń ta jẹ́ láyé ọlọ́àdúrà ní o àti ń bẹ́ẹ̀ lọ́n tá ń ṣàdúrà lọ́lọ́ ń jẹ́ kó bọ́ tó wa lọ́wọ́ o àwọn ti dàgbà sí i. jẹ́ wá yàgbọ́n máa ti dìbò ìyàbá sí máa jẹ́ wá lọ. òlè láwùlà dùn á òkun ọlọ́pàá rẹ̀ ló sọ

kọ́bẹ̀ bàbá wa ń ta pẹ́lẹ̀ ní àtẹ̀ wa ni pé ọmọ tàbá ọmọ tí a bá kọ́ ó ń bọ̀ wá gbélé tí yàn bá kọ́ tà ó má jẹ́ ti mi àtẹ̀yìn o tàbá ti mọ̀ kàn yín ká má kàn máa sọ lórí ahọ́n lásán ẹjá kan ọmọ wa ká ẹdùkéètì wọn kọ́dà mo fẹ́ sọ pọ́ìntì kan náà kù níbi tá a dé lónìí gbogbo ìdílé kankan ló máa ń ní family doctor abùkátà sí a responsible scholar tó páyà ọlọ́run nínú fámílì wa tàmà máa bóyá máa máa kóra wa sọ́dọ̀ wọn bóyá once in a week once in a month twice in a week ẹ̀kan lóṣù ẹ̀kan lọ́sẹ̀ abẹ́ẹ̀mẹ́jì lóṣù àbí a máa máa invite wọn láti pẹ́kọ́ wa bá wa tó máa pẹ́yẹ̀ ló rọrùn sunday agree pẹ̀lú àkùsù tó burú bẹ̀ láti pẹ́kọ́ ma wá ṣe wá àti fún wa kí ìyá jókòó kó gbọ́ kí bàbá jókòó kó gbọ́ káwọn ọmọ náà gbọ́ títí wọn

ṣùgbọ́n kò ní hàn lójú oníkálukú wa ní ṣe bó ṣe máa máa lọ nìyẹn ṣe bá ṣe máa fílẹ̀ rí kọ́nàkú máa ṣe wá ní ìbànújẹ́ ilé ẹyẹ ẹta ìta ló ti ń dá lójú inú ilé báyìí kí kòrò ló ń jẹ lójoojúmọ́ mùrú àwòládàkún bí sọ́lá bí múrù ọ̀rọ̀ máa tún lẹ́yẹ tó àwòládàkún bí sọ́lá tàbá tútò a lè máa sọ fún ọgbẹ́ rántí ọmọ ẹni tí ìwọ ṣe nígbàwó ni bàtánà bá jẹ́ ah, ní eré múrú ládàkún bí sọ́lá àti alábi sọ́lá sára ní ẹfà máìlá àṣẹ́fẹ́ kí wọ́n máa kírùn wọ́n mú àbínà àwùsá tí ìsì ní náà bàbá tó fẹ́ ní kọ́ máa ń kírùn lọ́mọ ọdún méje sáànàbí sọ ṣé wọ́n kí kí ò ìṣàlọ́lá múrú àwùládàkún bí sọ́lá alábi ní tọ́bà lọ́mọ ọdún méje ní ẹjẹ́ kọ́ máa kírùn wọ́n tó máa

ẹ kóbìnrin láyè tó sùn lọ́tọ̀ láti ọdún mẹ́wàá ẹ jẹ́ láyè tó sùn lọ́tọ̀ kóbìnrin máa máa rí ohun tí ò yẹ kó lára ọkùnrin kọ́kùnrin máa máa rí ohun tí ò yẹ kó lára obìnrin nínú ilé ẹlòmíì àṣírí òjì tó kò jí mọ̀ ní àwọn ọmọ ẹbí bára alájọṣepọ̀ Allah tàbá ń sọ reality tó wà nínú Islam ẹni ní àní ó ti jù kí ló dé ẹtún sọ pé mi ò lè bọ̀yàwó mi ò lè bọ̀yàwó brọ́dà mi lọ́wọ́ o lè bọ̀yà brọ́dẹ̀ lọ́wọ́ ẹ̀fọ̀díkì mi níbi iṣẹ́ àmì ah, ti sẹ́gbẹ́jẹ́ ní mi ò lè bọ̀ ọ́ lọ́wọ́ tí ah, mo máa ṣe mo ti fún ìbọn ọlọ́ ẹ̀sìn mo ti wá bá wọn ṣe ìṣìná nìyẹn bẹ́ẹ̀ ni ìṣìná kékeré lẹ ti ṣe yẹn ẹ̀ lẹ́tọ́ ẹ̀ tó rẹ̀jọ wà níbi iṣẹ́ gbogbo ohun tó lè lédè sáburú ọlọ́run bá tilẹ̀ fún ẹ̀ àwọn wá òun ní wo pé kò sí problem kódà arábìnrin tẹ bá pé ọkùnrin àti obìnrin tẹ́ẹ̀ kì tọ́ ara yìí

àwọn obìnrin a máa lọ sùn ní yàrá ìyá wọn Bọ́pọ̀lọpọ̀ wá ṣe ló kékeré rẹ̀, ẹ̀yìn tẹ̀ jù wá lọ iná bẹ̀ ṣe ló kékeré rẹ̀, kí ló dé tẹ̀ dárú lè ní? Ìjákún wá dùkùn lẹ́ẹ̀lẹ́ nípa. Ṣọ́ra kọ́ ẹ má máa kàn wọlé lọ sọ àwọn obìnrin. Fàkọ́lá rọ́jú ló mìnà lè ń sọ. Ọ̀rọ̀kọ̀ nínú àwọn sọ́rọ̀ wá sọ fáwọn ìbìsọ̀rọ̀ sọ̀rọ̀ fún mi. Yàrá ìsìnlẹ̀ àlọ́ọ̀dì àfọ́rọ̀ ìtàlẹ̀ àmúwà. Wọ́n náà ti ṣe ọlọ́run àfọ̀rọ̀ ìtàlẹ̀ àmúwà. àwọn àpá ẹni sáńpé ní àdáhábùwò ní òní áhù zawj àwọn áhù zawj àwọn bóyá brọ́dà ọkọ èèyàn àbí ọ́nkù ọkọ èèyàn anábì ní

mi ò fẹ́ sọ lẹ́nu ó ti kú ẹlòmíì sínú wàhálà tọ́pẹ́ ọkàn yẹn kí ní yóò ní tọ́lẹ̀ ní ẹ̀tún máa jáde láyé kò tẹ̀lé parẹ́ ní rẹ́kọ̀dù ẹ̀ àkùnkàn ṣẹlẹ̀ káàkiri o ìṣírò yìí pé kéré lẹ́gbẹ̀ẹ́ ìtàrí o àwa mùsùlùmí ẹja túnlé láòsọ́ fúnṣọ̀ nìsọ́ ọwọ́ mi ò kí ń fọ́ obìnrin lóbìnrin lọ́wọ́ báyìí wọn náà náà iná kí ń bóbìnrin lóbìnrin lọ ẹni pé ọwọ́ tó máa wà lókè <laughs> ó máa kéré gan-an ní ẹjẹ́ amójútó kìíní ẹjẹ́ padà sí pínlẹ̀ tó bá ti mọ́ àwọn alára lé tàn tírí lára tí wá wọ̀n ní ṣe níta. wa kulla insanin alzamnahu ta'irahu fi unuqihi ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا nínú tó pàtàkì tàbí bọ́rọ̀ tí ma ọmọ wa ní àyàtà tó kàrí العقيدة السليمة وكل إنسان ألزمناه طائرة في عنقه Àwọ́rọ̀ yẹ ká máa wá mọ̀ ìpé gbogbo ọ̀rọ̀ bí tí wọ́n bá wà láyé ọlọ́run bá rí wọn. Wa kulla insani. Kọ́ máa ṣe bàjẹ́ kọ́ máa ṣe ohun tí ò dá o. Alzamna ta'iratu fi unukihi. Responsibility àwọn àǹfààní ká ṣe léyìí, táwa ò bá sọ ọlọ́run á bí wá torí pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin bàbá àtẹ́yìn yá wà yìí nínú wọn tí èmi kí ẹ̀bí láwùjọ lónìí pé ẹgbá ti jẹ pẹ̀lẹ́pẹ̀rún àfáà mi gan lọ sọ ẹgbẹ́ gbòótọ́ ṣùgbọ́n àwọn tó ń tẹ̀sì rú kò jẹ́ kọ́pọ̀lọpọ̀ yín mọ̀ ìgbé ẹ̀kẹ́ ṣe confusion ti pọ̀ jù lórí social media sáfẹ́lẹ̀ bá ní kí ní yóò dá àfẹ́lẹ̀ abọ́sẹ̀ má dáwọn lóhun kò jẹ́ kẹfẹ́ mọ̀ ètò kan but alhamdulillah alukura nìkan ti kúkú ní a bá ti ń sọ ẹ máa lọ ṣẹ́ẹ̀kì ńbẹ̀ táwa bá ti ń sọ ẹ máa lọ ṣẹ́ẹ̀kì ńbẹ̀ àbáṣẹ ní kí máa kó ti láti ẹ̀kàtà fún ọmọ yín ẹ fi mọ́nítọ̀ wọn kò sí tẹ́lẹ̀ fi mọ́nítọ̀ wọn ju òfin ọlọ́run bá lọ kò fi ilé mú ju òfin ọlọ́run lọ. kò sí máa fi balẹ̀ fún ìyàwó ti Suratul Isra. Suratul Isra. Aya tẹ́tí. Aya ẹlẹ́kẹtàlá. Wa kullu insani. bá ní gbogbo ẹ̀dá kankan. Àlìsàmù náà fún tọ́ ìrọ́gùn Gbogbo tó ń rẹ́kọ̀dì ẹ̀ Ọlọ́run ti gbé kọ́ lọ́rùn tó ń tẹ̀lé wa Káàkiri. Gbogbo kọ̀rọ̀ tó lọ gbogbo klọ́ọ̀bù tó yọ lọ gbogbo àwọn ohun tó lọ ṣe ń bẹ̀ bó ṣe ń lọ káàkiri kámẹ́rà kan wà tọ́lọ́ náà ti sẹ́ẹ̀tì tọ́nà wa tọ́lọ́sì tọ́ ìní ọ̀ iná àkùrá náà kà ọ́ bẹ̀rẹ̀ sí. wákùnlẹ̀ ìṣá ní ní alizamu náà wọ́n tọ́ ayíwá fi ẹnùkìn ìyàwó tó ti gbọ́ bẹ́ẹ̀ pé ọlọ́run ọba ti sẹ́ẹ̀tì kámẹ́rà kan pẹ̀lú òun ọmọ tó ti gbọ́ bẹ́ẹ̀ ọkọ tó ti gbọ́ bẹ́ẹ̀ tó náà bá fẹ́ ṣe tí ò dá kọ̀rọ̀ tó dé yẹn ẹ̀rọ a máa sàkọ́lọ́ máa rí mi kú tí mo máa fẹ́ ṣe yìí kámẹ́rà máa wọ́n ó máa ń wà lákàásílẹ̀ kí lọ́nà wá ló máa fẹ́ wọn ní yá jùlọ gbogbo bí ní àti ẹ́ ṣe ṣe láyé gbogbo ọ̀nà àjùsá nì láyé gbogbo méjì ìsáṣe láyé èyí tó borí ṣe èyí tó borí ṣe èyí tó borí ṣe àti gbogbo messages àti tó ṣe wọ́n tó rí whatsapp ṣe wọ́n tó borí jùlọ dọ́kúmẹ́ntì tó fàyà àti tẹ dáná sun wọ́n tó borí jùlọ àtòkìnà olóbìnrin tó fàyà kàyà pẹ̀lú ẹ̀ àtòkìnà ọlọ́kùnrin tí wọ́n náà ló gbé lọ ká mọ́ àtòkìnà ẹ̀dẹ̀kẹ́ sálọmọ́sá

èmi ní ìjọ tó fọ́ kan láyà ìwọ ni ó ti gbé kámẹ́rẹ̀ ẹ̀kùn ẹ̀ lọ́wọ́. ọ̀rọ̀ pé mi ò èmi kọ́ wọ́n ẹ̀bí jẹ́ ní ai ní kò sí yẹn lára kí á mọ̀. ìkọ̀rọ̀ ti dáàbà kàkàfà bínà fúsíkàlẹ̀ àhóòmà lè jàzí bá. káti ẹ̀kọ́ ẹ̀ tó ní kálukú ti fa ìmọ̀ kan ṣe sẹ́yìn ẹ ti wá gbọ́lá tèlé lọ èmi náà ti gbọ́lá tèlé lọ lágbọ́ tún gbọ́ ká tún lọ sẹ́rù wa dì báyìí wọ́n ń ka wá lẹ̀ o wọ́n ń kọjẹ́ wá lẹ̀ o. ìdáàmà ìdáàmà kọ̀lá ó tẹ̀ dáná ọ̀hán. Yàbá bí na bá bí na kẹ́lẹ̀ ní ọmọ ẹ̀yìnká àbí ibà. Ọlọ́pàá ti kẹ́lẹ̀ ní kọ̀ọ̀kan máa wá jẹ́ ìtakò ẹ pé bó ṣe ṣe rè é mú mú ẹmú ẹgbà ẹ̀ nínú ọ̀rí ẹ ọlọ́ni yìí tó wà yẹn náà ti tó láti ṣe ṣe oúnjẹ fún ẹ wọ́n lọ fọ́ra rẹ̀ wo kọ́ rẹ̀. ìdá máa kọ̀lẹ̀ ó tẹ̀ jẹ́ngàrọ̀ yóò ń fọ́lá àtẹ́kùn Wọ́láhì kò sí èrè níbi ìwà bàjẹ́. Ìdá máa kọ̀lá oúnjẹ àjàgárọ̀. Kò sí dùnú fòbí tí ò bá fẹ̀sùn tó lè rẹ̀ lọ́la. Ìdá máa kọ̀lá oúnjẹ àjàgárọ̀ ọ̀jà ó máa ń kọ̀lá àjẹpọ̀lì. Ádàbí ìgbà tó ń dùn lọ́wọ́lọ́wọ́ máa gbẹ̀yìn bá ti jọ tọ́lọ́ ti parí sí o ká máa jẹ́ kí tọ́lọ́ ń gbẹ́yàn kába lè lẹ́yàn ìbá máa kọlẹ́ ọ́ta ṣàǹkàrọ̀ yá ó máa ń fọ́lá àtẹ̀kọ̀rí tó bá dáwà ní tó wà kí ìrìn. Má wọ́n pé ni mo wà á bí mo ti wọ̀ tó wọ́n ti. Ọ̀lá kí ìrìn. Ẹ̀pà kámẹ́rà yẹn ẹ̀ṣẹ̀ kẹ́lẹ́ kan ẹ̀. Àyẹ̀ ń jẹ́ rọ̀kín. Ẹ ti dẹ̀kù, ó yá. Ibi tá a ti ẹ̀wà yìí. Ẹ̀yàn kò ní mọ̀ pàwà láwà ní. Ọ̀lá ó tó ọ̀lá kí kò lè rẹ̀ jẹ́ rọ̀kín. Kódà kó lọ́wọ́ mọ́tò bíi kóró pé kọ́ máa mọ̀ pé wọlé tẹ́ fi lọ ṣe ń tẹ́ lọ ṣe bí tẹ́ ti lọ ṣe. Pẹ̀lú aláìjára. Aláìjára. Wọ́n fún ààrẹ máa sọ fún ẹ pé gbogbo bí tí mo jẹ̀ wá tí mo ṣe ọlọ́mà rí. Wọ́n lá àtàkásà bá náà wọ́n lára yàgbé fílù máa ma sọ ààrẹ. Àwọn arò pé gbogbo tí a ti ṣe sẹ́yìn ti lọ, àfi tó bá tún bá bó ṣe ń bọ̀ yìí, bébí náà ṣe ń bọ̀ yìí, gbogbo ibi tí ìlà ti ń kù sí, àfi tá a bá tún bá nìkan. Wàlá àná máa yá kàfà àlẹ́ ìdíyà kí wò. Wàlá àná máa yá kàfà àlẹ́ ìdíyà kí wò. Bọ́lá ní Rọ̀mọ́tàn tàwáyé lè ní ìpínlẹ̀ ó ń ṣe ìṣìnà ọlọ́wọ́ báyìí níbi tẹ́ ní àwọn èèyàn kìdí táwọn èèyàn ti ẹ̀rọ ní sálọ lọ́wọ́ tẹ́lẹ̀ mi bá ti gbà rẹ̀ látàárọ̀ di ìrọ̀lẹ́ ojú ka mọ́ kò ní jẹun ṣùgbọ́n ń ṣinu tán báyìí ọtí ó ń ṣinu tán báyìí obìnrin ni ó ń ṣinu tán báyìí ó ti máa lọ pẹ́ bu ni ó háyà kúránì sórí ọkọ̀ lọ́wọ́ há sórí ìwọ́ mùsùlùmí ni ẹ̀ nà ọ́ kí lòun fi yẹ ṣe kíní yẹn náà ni ó fàájẹ́ pé táàmù ẹ̀ lẹ̀ jò tó jogún lára ẹni yẹn wọn ò jogún ẹ̀sìn. ẹlẹ́bẹ̀ yìí tún ilé mú sílé mọ́. báwo ni ìdílé mùsùlùmí ṣe wá dà báyìí níbodà ń lọ já parí ẹ̀ pẹ̀lú àsìkò wa péréte ilé tó kúnlẹ̀. àwa mùsùlùmí àjọṣe wa nínú ìdílé àwa mùsùlùmí agbọ́nà pé ìsìláàmù wa ọkọ̀ wa níwàjà gidi jàgan ẹnu kù wá ohun tó fà pọ̀ torí àkọ́jẹ́ kan ó jẹ́ kan nínú ẹ̀ ẹlẹ́ẹ̀kejì nínú ẹ̀ ní pẹ̀tọ́ pẹ́sìn tá ń ṣe yìí á ọ̀dọ́ ọ̀run ti wà tó bá ti wá jẹ́ ọ̀ríjìnà láwùjọ èèyàn tó bá da nílé kan ojú àpọ̀ inú àpọ̀ lára ẹ̀ ṣùgbọ́n tẹ́nu bá ń ìsìláàmù ẹ̀kọ́rẹ́jì báńdì. láàkọ̀ yóò fi ẹ̀kọ́rẹ́jì àwọn tí wọ́n lọ ń ṣe Boko Haram. jẹ́ fi ìrìn nínú ti wá mọ̀. ìwà jàgídíjàgan ìwà ìpànìyàn ìwà bàjẹ́ gbogbo owó mùsùlùmí tó bá mọ àwọn tó wà ń di àwọn nǹkan yìí ọmọ ẹni ọmọ wálé kódà yìí tí ò lè tó àwọn eléyẹn tó náà wà ń sàlẹ̀ bí yahoo ìsìláàmù wá ègéǹsì ẹ̀ ó takò tó kó gbọ́ owó ẹ̀tọ́ ẹlẹ́tọmọ́ sí ẹ ká máa sí ìwà sọ pé àwọn kan mú tó fi ṣara rí ní ìsìn ni kí wọ́n jíyàn gbé kí wọ́n dẹ̀ máa bèèrè millions lọ́rọ̀ àwọn family gbogbo àtàjẹ́ mùsùlùmí ẹjá pàṣẹ family ẹ̀fọ́ ọmọ wa ọmọ yìí mi lè ti jọ yẹn níbi tó wà lọ́wọ́ kó ní pé kí ní yẹn jáwó láfi nídìí ìpàdé mọ̀lẹ́bí láfi nídìí ká ní ẹni tá ń kàn sọ́ọ̀tì nílẹ̀ tí wa tó wá ń sọ̀rọ̀ ọlọ́run fún wa láfi nídìí ká máa tí wọ́n ní mọ̀ níjọ́ tó pàǹpà ní ìjà ẹlòmí báyìí ìyá àti àbí bàbá mi máa rí pé this is my mom this is my daughter bẹ́ẹ̀ ni ọ̀nà ẹ̀ ti di gan ẹjẹ́ kárẹ́kà ọmọ wá mọ̀ pé àwọn tí ń jẹ́ bàjẹ́ rèé ìwà bàjẹ́ rèé ìwà bàjẹ́ rèé káẹ̀ ó ti wọ́n sí káwá sọ fún ọ pé kọ́ má ṣe o bákan náà tó jẹ́ dáadáa tó yẹ kí wọ́n máa ṣe ẹjẹ́ ká sọ fún wọn

àbí ìlànà ni a máa rọ́bí sọ́dápọ̀ tí ọ̀rọ̀ náà àbí tó wá pẹ́ bá para iná jẹ alhamdulillah ìjókòó ìlòlì lẹ́sẹ̀kẹsẹ̀ kí láti gbọ́pọ̀ ti fún àmì ọ̀rọ̀ ní plus 5 ìhùdá alábẹ̀ náà fẹ́ máa gbọ́

àti kẹ máa ṣàtúnṣe láàrin ara yín àwa mùsùlùmí ọ̀tá ti pọ̀ jù láàrin wa tá ń bára wa ṣe ó ti tó gẹ́ ẹ jẹ́ ká gbìyànjú láti unite ẹ jẹ́ ká ṣọ̀kan kádẹ̀bá gbàgbé ibi tí ó lè bí ìṣọ̀kan ní ká padà sínú Al-Qur'an àti Hadith wa ẹ jẹ́ ká mùsùlùmí ṣọ̀kan ṣíṣọ̀kan wa fífẹ́ràn ara wa yíyọ́nú síra wa àárín tó pọ̀ tún ṣe láwùjọ àyá máa rìn ní tí bá ó ti social media gbà ní àwọn tó wà irritated ti pọ̀ jù bẹ́ẹ̀ táàkọ́ àpapọ̀ lọ́pọ̀ tí ó fẹ́ bẹ́ẹ̀bù ní ó fẹ́ ṣépè ní ó fẹ́ bẹ́ẹ̀sì ọ̀rọ̀ ní ó dà lóko sí our time ló ti ti fún data àwọn ẹlòmíràn ò dẹ̀ níṣẹ́ ẹni tó jókòó ní sanwó ni ẹ táwọn èèyàn dẹ̀ fi ní followers ṣe ìsìláàmù rẹ̀. ìlàmẹ́ ni a máa bí sọ́jà kọ̀ tí ni a ó máa rú ni a ó ìsìlá bẹ̀yìn náà. ilé tó fẹ́ táwùjọ ṣe àwọn tá a ń kalẹ̀ fún wa. wàá yẹ fún alibali kàbí ti gan àmọ́ fún ọtí láti sáwọ́fà náà ti àjẹrán ní àwọn ìmọ̀. tó bá lè gbọ́ tẹ̀lé bójú tó ń tó ń kàkalẹ̀ yìí òun á fún wa ìdílé mùsùlùmí gbogbo ìdílé náà ní ìyá àti bàbá àwọn àyá àti bàbá ẹjá tààrin ara wa ṣe o. ìkìtìyàrùn zẹ́ọ̀dẹ̀ ilẹ̀ fàálì ṣe àwọn àyá àti bàbá ẹjá tààrin ara wa ṣe o. ẹjá tún lè wá tó ẹ̀rin ìyànjí lọ́pọ̀lọpọ̀ pàdé àwọn ẹlẹ́fẹ́ra wọn ọmọ tó bá jẹ́ ìwọ̀n ọkọ̀ ló bá lè tó ní kò sẹ́ tó lè bá mi tó kò ní sán jẹ́ torí tọ́lọ́run àti tàwọn ọmọ. ìnàlípù yóò ta bábà tún ha wọ́n mi jù ìdùn ha. láti ayà ka ilé yẹn lẹ̀ ọlọ́run ló kẹ́ kò jẹ́ àdínà báàdà kò lè báàdà fìtìnà àtúntẹ̀ ẹ̀sìn ìbírú. ọlọ́run ní òun fi wá ṣe fìtìnà fúnra wa ni. àtẹ̀sìn ìbírú. ọlọ́run wá ní sáà máa lè ṣe sùúrù wọ́n tó bá ti wà nílé ọkọ tọkọ làṣẹ òun tọ́lọ̀ ń bá kẹ̀ lọ́pọlọ kò bọ́lọ̀ bẹ̀rẹ̀ tẹríba fún torí ọ̀la tiẹ̀ náà. ìnáyẹ̀ bẹ̀rẹ̀ ta. tó bá yẹ pé òun ọkùnrin náà lọ́lọ́ ń bá gbọ́lá fún má fi ọ̀pẹ́ ìyàwó ẹ̀ tó má burú ẹ̀ hàn máa gbogbo tó bá ṣe fún ẹ gẹ́gẹ́ bí ìjóbìnrin ṣe dúró pẹ̀lú ẹ̀ kẹ́ẹ̀ bá ìjọ ajókòjọ tó mọ gan ààrẹ tọ́pọ̀lọpọ̀ wọn ń yà á pèlè bàbá gbọ́tọ̀ já gbọ́tọ̀ wọ́n lẹ́sẹ̀. wọ́n lẹ́bí iná àmàlú wá tábà tí mo mú dúrí jàdù bí ìmá. ọlọ́dà àwọn tí wọ́n ṣe irú oríire tá n wọ́n tábà tí mo mú dúrí jàdù bí ìmá. táwọn ọmọ wọn náà wá tẹ̀lé wọn lórí rẹ̀ alhakina bihi mudu. Ìjàdàmọ́. ni jẹ́ gbọ́dọ̀ kí a ma àwọn òbí yà máa wọ́n náà jọ́nà. Alhakuna. Àwọn ọmọ àti àwọn náà jọ́nà. Ìjì àtàwọn wà máa alátinà kún mi ní àmẹ́lì mi ṣe yìí. ṣe a ní plan fún àwọn wájá agbọ́dọ̀ ní pílánì fún wọn ó dà tó fi kan ọ̀rọ̀ ìgbéyàwó wọn ó fẹ́ lọ́kọ ó fẹ́ níyàwó ẹni yìí ó pè àwọn ọmọ ẹ̀jọ́ ó wá sọ fún wọn pé ẹ̀yin ọmọ mi mo ṣe dáadáa fún yín gan kódà tí tó bí ni mo ti ṣe dáadáa fún yín wọn ní dájì àdínkù ti fẹ́ ṣe dáadáa fún wa àárín tẹ̀ kí lójú ayé wa ṣùgbọ́n ìṣe ẹ̀sọ́ tí òye wa bẹ̀rẹ̀ kẹ́ tó bí wa kẹ́ tó bí wa àmọ́ yẹn ó wá ní kẹ́ gbọ́ ń tẹ́ fún màmá fún mo ṣe dáadáa fún yín láti kí tó bí ni pé ìkọ́tàrù tó dákun kó máa mo ṣẹ̀ṣẹ̀ àjà tó fi yí mi lóbìnrin ṣá obìnrin ẹlẹ́sìn oníwà láti fi lè rìn mo fẹ́ níjà fún yín lọ́nà òfin ní kíwìn náà tààrin ní àti ẹ̀ jáde àwọn òbí lónìí títí wá ti wà bó ṣe wà ká máa lò bẹ́ẹ̀ káàdì máa bẹ ọlọ́run káàdì àwọn ọmọ wa ẹjẹ́ àmójútó wo ni wọ́n ń wọ̀ lọ tàná fẹ́ irú ọkùnrin wo ló fẹ́ di ọkọ fọ́mọ mi yìí irú obìnrin wo ló fẹ́ di ìyàwó fọ́mọ mi yìí kí ni tí mò ń wò nínú ilé yìí àbí ọlọ́run máa kó jọ inú ilé ẹ̀rọ kọ̀ọ̀kan ọlọ́mọdé ó bàjẹ́ o àmì inú ilé ẹ̀rọ kọ̀ọ̀kan ọlọ́mọdé ó dàrú orílẹ̀-èdè nàìjíríà náà ọlọ́mọdé ó túmọ̀ lórí. mo fẹ́ dáwàkà kan kí n tó parí ẹ̀ oníyẹn ti fẹ́ tọ̀pọ̀lọpọ̀ ti máa ń da a ní bí nàìjíríà ṣe dà yìí a ní gbogbo wa ní lálọ́ọ̀lọ́ wálé bí nàìjíríà ṣe lè dá gbogbo wa ní kádá sí gbogbo wa ní kádá gbogbo wa ní kádá bí nàìjíríà ti lè dá gbogbo wa ní káàdá sí. Tọ́lá àwọn tó wà lókè lọ́pọ̀lọpọ̀ máa ń bù àwa náà káàdá sí láti lè wà o. Àbẹ̀lọ kó jọ kúmọ̀ yẹ̀kí Nàìjíríà pàtẹ mọ́ lórí. Hada wa sallam wa ala alihi wa ashabihi wa sallama kathira subhanaka wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.